صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا قلت الله أتي اليوم أيكم يا أطول يقول الله محمد صلى الله عليه وآله وسلم وآله وصحابه عليه gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà lẹ́sìn ọlọ́run rẹ̀ fẹ́lẹ̀ tí ó ti ọjọ́ ìgbéjì àti àrùn abẹ́rẹ́ tó fi kẹ́kẹ́ àtọwọ̀ yìí tó fi kárí wọn. Fíra káṣíkò ṣùgbọ́n náà للشيخ المؤيد بن عبد الوهاب رحمه الله في حلقة كاريو بتلك ليلة وقد يقول لأعداء التوحيد بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وقد يقول لأعداء التوحيد علوم كثيرة وذكر وحيدة كما قال تعالى فلما جاءتهم رسلهم بالبينات فرحوا عندهم من العلم إذا عرفت ذلك وعرفت أن الطريق إلى الله تعالى لا بد له من أعداء قائمين عليه أعرف فصلة وعلم وحجج فالواجب عليك أن تعلم من دين الله ما يسير سلاحا ما يسير سلاحا تقاتل به أعوى الله الشياطين تقدم فيه آية الله شياطين الذين قال إمامهم ويكتمهم ويكتم أزواجهم لأعتدن لهم سواء شقا سواء مستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم ومن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاهدين. شيخ الأمل بن عبد الوهاب رحمه الله إنتي أتقل جدا ولين حكمة الله يمكن إما يدي بطاكي تبشر كاتب òun náà ni pé àwọn àjẹ́bí ọlọ́run tó ránṣẹ́ ibi kí wọ́n wá pèpè sí tọ̀kì wọ́n tẹ̀lé sí pé ẹ máa ń sin ẹlòmíì mọ́ àfọlọ́run. ara ẹ̀sìn ọlọ́run ni pé ó tó wá ṣe àwọn ọ̀tá fún wọn èyí tó kọ́ lọ́pàá òun náà lọ́wọ́ máa ń jẹ́ òun ló ń pinnu àwọn tí yóò kọ́ àwọn ní ìmọ̀ tó jẹ́ ọ̀tá. ọlọ́run wọn torí pé kí ni ṣe kí wọ́n lè fi ṣe bí wọ́n fẹ́ pèsè sọ́lọ̀ ọ̀rẹ́ kí wọ́n tó ń rí ẹni tí yóò tó máa jẹ́ gẹ́gẹ́ bí ọ̀pá fún ọmọ wọ́n kàn wọ́n lẹ́tọ̀ ọmọ wọn lè ṣe lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. الله والنبي وكذلك جعلنا لكل نبي عدوا عدوا الشياطين الانس الجن يوحي بعضهم إلى بعض تخرب القول ظهورا إغني إنك يا ذي الجن مطوانا برغبة ومن يعطى أو الجنون إن كان شياطين الإنس أو الشيوعية أما بدو أو àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́rù àwọn èṣù àlìjẹ̀nu yóò ṣe ìbáraẹ̀hún ìlà bàdé tó kọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́lù lẹ́gbẹ̀rún rọ̀ ìṣòro wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀tàn ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ tó fúnra wọn láti lè mọ bí ọ̀rọ̀ ẹ̀wọ̀n jẹ́ tó ibi tí àkàlẹ́ ìjẹ ìjọba ti dúró náà nílẹ̀ yìí lórí pé àwọn tó jẹ́ àjẹbí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pèpè sí ìmọ̀ràn sí ọlọ́run wa lọ́kàn ṣoṣo àwọn ọ̀tá ó ní ìdíje sí wọn láti pé òṣìṣẹ́ tó bẹ́ẹ̀ rí iṣẹ́ náà jẹ́. شيخ واني وقد يكون لأعداء التوحيد ìlú kẹsì rọ̀ wọ́n ní ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn tí wọ́n ń jẹ́ ọ̀dà tàwọ̀ṣìd tí wọ́n fẹ́ gbọ́ dáhàrà tàwọ̀ṣìd ó ṣe é ṣe kó jẹ́ pé lẹ́hùn ìlú kẹsì rọ̀ wọ́n ní ìmọ̀ tí mọ̀ yẹn pọ̀ wà kó tó wọ́n kó dà mọ́ ti tira kankan wà ṣújà jọ nìyí wọ́n máa ní àwọn ní àwọn àwíjàre ìyẹn ni pé àwọn tí wọn máa jẹ́ ọ̀tá dáhùn òdúró nígbà míì ó sì ti kí wọ́n ní mà ó sì ti kí wọ́n ní tíra tó ó sì ti kí wọ́n máa láwọn tó bu àwọn àwíjàre kan tó èyí ti ní pé bí àwọn tó bá fẹ́ takojú náà tó fẹ́ takojú àwọn òdúró ọ̀kan náà àwọn nǹkan náà ni ẹ máa gbọ́ ẹnu wọn òun ni wọ́n máa sọ pé àwọn ọmọ kéwù pé kò síbi tí ìmọ̀ wà tó ju ọ̀gá wọn lọ. bàbá náà kọ́mọ láwọn ní àròjà rẹ̀ ẹ̀rí tó tẹ́lá ń wo àwùjọ tó ayé náà ní ká padà káwọ́ àwùjọ ayé. Kí náà ìgbà tí yóò dé ilẹ̀ yorùbá ọba àwọn kan tó ṣe pé àwọn ti rí pé àáfà làwọn àwọn ti rí pé àwọn làwọn ń champion ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ló ń ìrìn sí iná àyànná ti kọ́wé ọ̀hún. ولا ينكرون القول حين نقول إن كنت ذو قلب kódà ń gbàgbé ìlẹ̀sánù hajj wọn kọ́ ní ọ̀sán ìlẹ̀sánù wọn kọ́ lọ́wọ́ ni kòmọ́nà ti gbà kan nílùú ìlú náà ìjọba bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn oníkú náà ó ní àwọn tẹ̀lifí àwọn àdúrókéwù àwọn àdúrókéwù torí àwọn tí wọ́n ń ṣe kí nìyẹn jù nígbà wọn àwọn àdúrókéwù ni tó wàlẹ̀ hàn kìlìlà lónìí ẹ̀ẹ́dẹ̀gbọ́n ti ó ní àwọn onígun náà àbíyójú sọ ẹ padà máa rí pé àwọn kan tí àwọn ṣẹ́gun náà tó hàn tó wọ́n ń sọ yìí Abu lọ́pọ̀lọpọ̀ wà ní pé aburú àwọn ẹ̀jọ́ra wọn aburú àwọn ẹ̀jọ́ra wọn tó àwọn tó bá ń kílè kó àwọn mẹ́ta tó ń sún náà àwọn mẹ́ta tó dáwà tàwọn sí dáwà òdodo yẹn wọ́n máa ti máa ti síra wọn pé wà ló ń kí o ní ṣíkínà ẹ̀rẹ̀ láti kọ́wé ọmọ ẹ̀rẹ̀ ń kí o ní kọ́wé ẹ̀rẹ̀ láti kù. tó ìdí wọn ti dún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn níbi kò sí ó sọ̀rọ̀ alẹ́ lóhun ju alọ́ ní kéwù. ìwà tó wá rí wọn padà wá rí pé a ṣàlẹ́ǹdì dé ṣàlẹ́ǹdì ń jẹ́ ìnira ńlá fún wa. bàtọ́ lọ́kùnrin tó mú wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ táwọn

pélé yìí ẹja fọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó lẹ̀ ẹ̀jẹ̀ lẹ̀ tó rẹ́kẹ́tẹ́ bá mú tí o ti pé bóyá ìwé ìwé tó bá tó wá ní ìwé náà wọn bẹ́ẹ̀ náà tó gbúdọ̀ àwọn kan yìí kí ni túmọ̀ òun náà ni pé ẹni tí àwọn aláìmọ̀kan yẹn àwọn tí wọ́n jẹ́ ọ̀tá tàbí ara tó lè máa lù láti fi ta kó òun ni pé ìmọ̀ àwọn pọ̀ àwọn ní tíra àwọn ní ẹ̀rí kí wọ́n ní tíra wọn náà ẹ bá ti túlẹ̀ wọn ní tí ọmọ ìgbà wọn lẹ́ka mẹ́rin tíra ìgbà wọn ká wọn lẹ́ka fún mi mẹ́rin tíra ṣùgbọ́n wọn fún tíra ni wọn ò ní kà ní tó bá ní tó ọlọ́wọ́ á ń ṣàlàyé nípa pé bọ́rọ̀ ẹ̀ ṣé wọ́n lọ tó bá wọn ti ọlọ́wọ́ ṣàlàyé bí wọ́n ṣe rí bọ́rọ̀ wọn ṣe rí مثلهم بالبينات فرحوا بما عندهم من العلم olùwàní ìgbà táwọn òṣìṣẹ́ bá dé wá bá àwọn onífẹ̀ẹ́nú rẹ̀ ní. فرحوا بما عندهم من العلم inú ọmọ bí yọ̀yọ̀ tó wọn bí yọ̀ òun náà ni ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ yẹn wọ́n ní àwọn ní anímọ̀ kí lọ́ọ́ fẹ́ wí fún wa kí lọ́ọ́ fẹ́ bá wa tán tó náà lè tí máa ń lè jù òun tí èèyàn bá jẹ́ ẹni tó nímọ̀ náà ni bàbá ẹni tó bí ẹni tí ń ṣe tó náà àbí wọ́n jẹ́ pé ọ jẹ́ onímọ̀ lẹ́ni tí ń jẹ́ ẹ̀kan ẹni tó gbẹ̀rú láti tòkè síta òkè kò sẹ́ni tí ń pèpè tó náà bá múra dáadáa bẹ́ẹ̀ dáadáa kò sí náà àtúntò náà láti pé ibi tó kí fóònù kíláàsì lè yẹ kíláàsì kíláàsì ọ̀gbẹ́lẹ̀ ní òbí jù báyìí kíláàsì lè kọ́ mọ̀ sílé pé ó láyé ọ̀wọ́ ni tó àbí kíláàsì kò ní àbí láyé kò borí sí. ọ̀pá tuntun ń tẹ́lá bẹ̀rẹ̀ àwọn òṣèlú wa lónìí àwọn tí wọ́n ń jẹ́ àwọn tí wọ́n ń tako súnà gan-an ọ̀pọ̀lọpọ̀ olóòjò ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ olóòjò ni wọ́n tó lórí nígbà kan. iṣẹ́ tí wọ́n náà kólé lónìí ní eh, ìta àwọn akéde owó ni àwọn wákàtí owó yahoo ìgbẹ́ owó táwọn wá kí ni tí wọ́n lè fún ẹ̀wọ̀n ẹni tí wọ́n ti wáyà bí around ninety seven ninety eight ninety five ninety six tó ìta àwọn ṣe fáàrí nígbà ni. ọmọ tó tó wà lórí kéwúgbà wọn à ń kọ ọ̀síńdà ẹni pé à ń lọ orin ilé ìrọ̀lẹ́ nù. tó àwọn ọmọdé kéwú náà wà lórí kéwú ẹ̀rọ àwọn ìsálámì àbí wọ́n ti pa ìsálámì orin ni sábàárì àárín ṣe ìjọ kan nígbà wọn báyìí ẹ̀rí àwọn wọ́n tó orin oríṣiríṣi tòkúnà àwọn ọmọ gbàwọn ọmọ tẹ́lẹ̀ ní ìfẹ́ ẹ̀dàpọ̀ àmì ẹ̀jẹ̀ ẹ̀kẹ́ àní ẹ̀dẹ̀ láyé ká àbíkẹ́ ní ẹ̀dàpọ̀ ẹ̀yìn ó yá tí wọ́n ti ka òun ẹ̀jẹ̀ márùn márùn péré ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ márùn márùn péré ti tó ní ìdí ọ̀dọ́mọ̀ kọ́tọ́mọ tó ń kà pọ̀ lọ́sí wọn tó wọlé mọ́ ọmọ olùkẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ sára yìí adẹ́gbẹ́dá dùn wọ́n yìí ní kíkúrá náà lè wọ́n mọ kùrọ̀ àlùkà wọ́n mọ nǹkan kan ṣe àmọ́ wọn máa wọ́n sì mọ obìnrin nípa bá a kí ní ìtẹ̀wọ́lọ́nù ìtẹ̀wọ́lọ́nù ọlọ́pẹ́kẹ́wù lọ́mọdé àti tó máa tó fi gba bára káàkiri wọ́n hàn kiri tó kiri yẹn wọ́n jẹ́ kí ọwọ́ ilé ẹ̀ lè lọ́wọ́ fi mú tún náà ẹ̀ ọwọ́ ipa yóò lè ka kódà bẹ́ẹ̀ tó kéwì kó lè ka kátó wá ní ẹ̀sìn ìdè ọ̀hán náà jẹ́ ló tún lọ́yọ́ sọ̀rọ̀ nípa súnfí tí kò dá mólúdì làwọn ọmọ bú òní yóò bá yá la ya wọn àwọn tó ní kíní kan ní ah, ah, nílò ẹ̀gbọ́n nì ni kíní kan òní ni pa èké ni dé àbá. tó pé kò sí láàáwí àfá tọ́tọ́ pé kò sí mòlúdì yóò bá ya ńlá ya wọn à ńlò ó dá ní sí ẹ̀rí náà wáyé à ẹ̀rọ ìgbàgbọ́ pọ̀ ara yóò bá tó bẹ́ẹ̀ sì níbi ṣe máa rí nìyẹn bí ọba ti ní èdè òrìṣẹ́rí lọ́wọ́ ara àjà náà ni wọ́n lára àjà náà lè yé wa bẹ́ẹ̀ gbé jẹ ẹ̀ ìgbàjọ́ lágbára òun wá gbé tó ayé ìjọ òjòjò ẹni yóò fi ara àjà ọlẹ́ náà ni. tó ṣẹ́kì ní ìdá àrọ́pútà dáríkà wọ́n tó bá ti mọ̀ kọ́tà ń sọ yìí wà àrọ́pútà ń sọ rí kọ́ ilẹ̀ wọn ìlà kótẹ́rà ní àyẹ̀dá ìní wọ́n tó bá ti mọ̀ kọ́tà ń sọ yìí tó yíyọ wà àrọ́pútà tó ti mọ̀ pé ń sọ rí kọ́ ilẹ̀ wọn ìpè ojú ọ̀nà láti di pèèyàn sọlọ́run oníkéyìn wọn ṣòrire ó kò ní ẹ̀kọ́ ó wà nínú ìgbàgbọ́ làbúdàlà omi àdáyìn dandan ọgbọ̀dọ̀ ní ọ̀tá dáhùn àwòrán wọn ní ọ̀tá ni dáhùn òdodo dáhùn fẹ́ dún ní ọ̀túnwọ̀nsì ìgbàlódé sọ̀rọ̀ ọ̀tọ́ náà lọ́dọ́ wa tí ò ní sí àjẹjù ń bẹ̀ tí ò ní sí àjẹjù ń bẹ̀ tí mo ní ọ̀tá ni dáhà tó ń pèpè sí tàwọ̀fíì títí ẹni jìnnà sẹ́kọ̀ọ́ tó ìlànà lẹ́yìn sáré nílà kárẹ̀ yẹ padà síbẹ̀ ẹnu ní ọlọ́run ọba ọ̀pọ̀ oṣù ẹjú ti ọlọ́run òun nìkan ní kẹ́ ẹ máa pè ẹ máa pè ṣéwù kankan ẹ máa pè wòlíì kankan torí kò ṣe nǹkan fún yín torí dáhà ẹ yóò lọ àtúrò àwọn ẹni yẹn tó ń ṣe é kí ni wọn ò lè yọ sí nǹkan tó ń pèpè sí wọn náà ni ẹni tó bá fẹ́ pèpè òdodo Sheikh Albani ọ̀ṣun ọ̀mọ́ wọ́n ní alḥaqu shadid nítorí àìsí wọ́n ní òdodo gan ó lè lára ní nẹ́tọ̀ òdodo gan fúnra rẹ̀ òdodo gan lè fúnra rẹ̀ wọ́n wá ní wala tuqaddimuhu lin-nasi bi-shidda tẹ́ bá wá fẹ́ pèsè òdodo fáwọn èèyàn ẹ má jẹ́ kó ọ̀nà tó lè lẹ́sọ̀ọ́ ọ̀nà tí ẹ pèlè aká ìwọ wá lé táwọn olórí pé áá ah! pẹ̀lú yìí ewu tí ó ń dára lè fẹ́ pè wá sí kìí ṣe pé èyí ń gbúdọ̀ bẹ́ẹ̀ kú wa kìí ṣe pé ìyẹpẹrẹ ló ń wá fún wa kìí ṣe pé wọ́n fẹ́ ba ọlá wa jẹ́ ni kìí ṣe pé wọ́n fẹ́ da iyì wa rú ni so alḥaqu ṣẹ̀dí ìdòkè sọ̀rọ̀ yàrá ọ̀pọ̀ tẹ̀wọ́n olè náà sí. بالزبير ولا تقدموا للناس بالشدة فإعمال بفرية ولا قلبي شيخ إن ينطر يباتي يباين يقول أطعم بيت أطعم بيت طبعا جنوبين قلبي بدعا أطعم بيت قاعدين توتي في دين الله عليه لريش وطاية أهل فطاعة وعلم وحجج وزمن لفطاعة láwọn táwọn ẹnu wọn dùn ẹ dàpọ̀ ẹ wò gbàtí ẹ náà ní irọ́ ni wọ́n pa ẹ wọ́n gbé bùrẹ́ tí ó rí wùlá ká ìwúre èké ni wọ́n ṣe àfa tó sọ pé kò sí sáwí fa tó sọ pé kò sí mòlì sí ló gba ya láya á tó kú ní orí ọpọlọ wọlé lẹ́yìn wọlé sẹ́nu yóò dùn àwọn yóò yé ayọ̀ dábàbà yìí tòtòrí pé kí ni àwọn dàmọ́ ẹ̀ lọ́pọ̀ jù àwọn ọ̀dẹ̀ yẹn lọ́pọ̀ jù tó àwọn náà gbádùn pé áá ó bu yàrá ya wọn àwọn oníke lónìí nígbà sẹ́wọ̀n pé ara ẹni wọ́n dùn ní ọ̀nì kò sí bí ọ̀gbá ẹni wọn láti sọ kò sí bí wọ́n lè sọ ẹni yóò bá kò lè da fún ìgbó yẹn ẹ jẹ ìbú yẹn tó yẹ ìjà fún ẹ lò ẹ jẹ pé ẹ ẹ ìbú yẹn ti kàn yìí kí wọ́n dé tó wáyé tó lọ́wọ́ so ẹnu èyí ní bírèkì àmọ́ ní sẹ́ àwọn tó bá wọn kó bírèkì bí wọ́n àwọn tó bá wọn tó bá wọn kó ẹni wọ́n bírèkì bí wọ́n tó wọ́n wọ́n a ẹni tẹ́lẹ̀ náà bá ń gbọ́ lẹ́yìn ọ̀tá ẹni pẹ̀lú ẹni ní bírèkì ẹni rẹ̀ ní bírèkì o torí wọ́n ti gbé lọ fún àwọn ti ń dalẹ̀ pọ̀ lọ́sùn so gbogbo olówó tó rẹ̀ ẹ̀yẹ́ ní dùn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ gún mẹ́rẹ́nu mi àgbápọ̀ ọ̀rọ̀ mẹ́rẹ́nu mi àdínkù sí ẹni kọlẹ́kọ̀ọ́ ni tó ṣéèkì ní àwọn alùpàṣọ àdín wa ìlú wa ṣúdẹ̀dìn àwọn tó wọn láwọn ní ìmọ̀ tó wọn láwọn ní ẹ̀ kẹ́rù eléyìí ẹni tó bá fẹ́ rú nǹkan tó yìí tí bá lọ sí irú náà nílọrin yìí kò sí àwọn alùpàṣọ àti wà ìlú ní wa ṣúdẹ̀dìn nínú àwọn tí wọ́n ta kòdòdó tó ń ta kòdòdó náà kò sí kò sí sọ àwọn tó wọn yọ tẹ̀ lẹ́sẹ̀ kan náà ni ẹ lọ bọ́dọ̀ àwọn haúsá ẹni tó jẹ́ súfí bùkọ́lì ń bẹ lọ́pọ̀lọ́ rẹ̀ pé bùkọ́lì òun gbọ́dọ̀ wọn jòkó yẹn wọn fáyọ̀ ní sọ́yìn bùkọ́lì sọ́yìn muslim sínú àbídà ó ń súfí kílẹ̀rẹ́ sọ fún kó bá ti ń sọ pé báyìí ló ti wọ́n fi yẹ àdìsí báyìí tò yóò múra tààrà ní kí òfin lè àwọn yóò bá sọ̀rọ̀ àmọ́lẹ̀ yìí kọ́lá e bá ti ń lọ bí ọwọ́ ẹ̀yìn ibi ọwọ́ ẹ̀yìn láàárín ọmọ ọmọ àbí ìsálà ìsálà kọ́lẹ́rà wá ní tó òun ni pé àwọn wọ́n ní tó bá ti rí àlẹ́yìíká jọ́nà yẹn fún an ẹ̀lẹ́mẹ̀ dínìlá lọ́lẹ̀ kọ́míndínì lẹ́ẹ̀mẹ́ yẹ tí ó lẹ́kàtìlá hàn ọgbẹ̀ wọ́n wà lọ́lẹ̀ kọ́ ìmẹ̀ ẹ̀sìn tó ipé ìmẹ̀ ẹ̀sìn yẹn ní wọn gẹ́gẹ́ bí sílá nǹkan ìjà wípọ̀n fún ọ mẹ́lọ jẹ́ wípọ̀n fún ọ. tó ṣe tí ìbá lóun fẹ́ sẹ̀sìn ọlọ́run o sì fẹ́ gbé ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ o sì fẹ́ pépè sí ẹ̀sìn ọlọ́run ọba yẹn àwọn tí wọ́n ti ń bẹ láwọn tí wọ́n fẹ́ ta ko tó gbé lọ́wọ́ wọn àwọn á ní gbogbo tí yẹn máa ní ní ìmà ní ẹnu lódùn àwọn ní lọ́dọ̀ tó wọ́n kàn dọ́ lágbòsí náà ni wọ́n dára lágbòsí náà àwọn tó wá jẹ pé wọn náà bá kẹ́kọ̀ọ́ náà láti sọ fúnra wa tó wà láàyè ó ń bí ìyàwó ti rẹ̀ wọ́n nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ owó ni wọ́n lé kàkiri oníkùn náà káwọn náà wà múra ẹ̀wọ́n jó ní ti àkótá tuntun bí wá sí lọ rẹ̀ àwọn tó ń sọ pé ákùnú àwọn tó pẹ̀lú táwọn rí ní dáàbò ìjìra ní orí oríṣiríṣi kọ̀sídà oríṣiríṣi wà láyé ní ìrántí èyí tí mú mi rántí ara náìtì tí ń sọ̀rọ̀ kẹrì tó ṣe rí gbà wọn wà láyé atọ́ amú kọ̀sídà lórí pé ah wọ́n mọ̀ kàdé àbí ká márùn-ún bẹ́ẹ̀ tó kọ̀ǹtẹ́tà pera wọn lọ́sẹ̀ ni ní àwọn orin tí wọ́n rọ̀ tó kọ ìròyìn pẹ̀lú lárúbáwá mo lè fi gbọ́bẹ̀ wọn níbi kìnnìkì àbíkọ́ ẹ̀yà ẹ̀wọ̀n dákà sílá ẹ̀yà ẹ̀wọ̀n titania tó wọ́n bẹ̀rẹ̀ lọ. ìyàwó máa wọlé wọn rọra ọkọ̀ ìyàwó ìrí ẹ̀ tó jẹjẹ ó ti bẹ̀rẹ̀ orin. ìrírí òní wúlò kọ̀ọ̀tì ẹ̀dá kò ṣe èyí ó rí pé kò sí mà kò sí mà kankan tí wọ́n kà fún ma tó ibi ìlú ti ẹ̀kọ́ ẹni tó dín súnmọ́ náà kó wá rí pé irinṣẹ́ tó ń ní kì í tẹnu lódò ẹnu lódò kan ẹ̀kí ẹ̀kọ́ ẹ̀sìn gẹ́gẹ́ kó yéèyàn mo lọ ní èyí ó ti jòkó kó parí ọparí ìyánu eh, sọ̀rọ̀ ìhìn ọparí fọ́tíwọ̀lì nàìjíríà ọ̀parí mọ̀wátọ̀ ọ̀parí eh, Bukhari ọ̀parí Muslim tó ní abidà ọ̀hún ní kíkà tó tó kàlá tó tẹ́ ẹ̀ka kí ló ń bídà kẹfẹ́ kí ló fẹ́ gbé wá tí ó tí ó rí ọ̀ lójú kò sí nǹkan yẹn kò sí lọ́fẹ́ gbé wá tó rí ọ̀ lójú bí bá ṣe ń gbé wá ní ni ah, a kò rí báwọn fídíà nìkẹ́tẹ̀ sọ yìí ọ̀rọ̀ rí ò rí bẹ́ẹ̀ tó náà ni ó fi jẹ́ ojúṣe láńlá báwọn táwọn ń ṣe dáwà nítorí bá yẹ ká fún àwọn èèyàn lọ́yẹ ká fún wọn lọ́yẹ ká fún wọn lọ́yẹ ká fún wọn nítorí bá yẹ ká fún àwọn èèyàn pàtàkì jùlọ àwọn ọmọ ọ̀dọ́ ká mọ̀ fún wọn. tí ń tábà fún ẹ òun náà là ń kà yìí ìmọ̀ tí ó jẹ́ sílá kìí ṣe ájírù mọ́ dákàwọn èèyàn máa lejú kíní o ní kankan kan ń yẹn kọ́ ẹ òun náà là ń kà yìí sílá ìmọ̀ ló fáwọn èèyàn. so ìmọ̀ yẹn ni ó jẹ́ tó kọ́bìlù bí i àwùlẹ̀ iṣẹ́ yàtín wọn ló fi fèsì àwọn iṣẹ́ yàtín burúkú tí wọ́n àwọn èèyàn bí èṣù àwọn èṣù bí èèyàn yìí náà ni fèsì wọn alladhina qala imamuhum ti pa àwọn ẹnìyẹn wọ́n ní atájú atájú wọn gbé ti lérí kalẹ̀ tálátájú wọn ṣetán lè rọ́bìkà ó lérí fọ́lọ́hún rẹ̀ azza wa kílẹ̀ تقول wí ìsinlẹ̀ ọkọ̀ ìdánilẹ̀ ọ̀hún sọ̀rọ̀ ọ̀kẹ̀lẹ̀ mustaqim èṣù ní òun búra ní gbogbo ẹ tó bá fẹ́ lóun fẹ́ òun fẹ́ ṣe ẹ̀sìn àti yọrí lé ayé màá dúró tì wọ́n báyìí ní ìdí wọn ní ọwọ́ ẹ̀ níjẹ́ kí wọ́n débi kọjá ojú ọ̀nà tó tọ́ ẹ̀ máa ti jòkó lé wọn bẹ́ẹ̀. ìyẹn ni pé wọ́n fẹ́ ṣe Islam ó sì dúró tì wọ́n lọ́wọ́ pé òun ní oríṣi láti yọrí. tó bẹ́ẹ̀ náà làwọn oníbẹ̀rẹ̀ náà ti dúró wọ́n máa gbé ogun oríṣiríṣi wọ́n máa gbé oríṣiríṣi ọ̀tẹ̀ oríṣiríṣi sẹ́ni wọ́n máa gbé láti pé kí ni ẹ̀ẹ̀ni pé ẹ̀ẹ̀ni súnà yóò ní múlẹ̀. ṣètọ́nù ni pé súnmọ̀ láti yánà hún mí bẹ́ẹ̀ ni àìdí yẹn èṣù ni wàá máa yọ sí wọn níwájú tí mo wá bá wọn wájú tó bá ń lọ nípa bí wọn wájú pé mo lè lọ wọ́n ní kọ́lùfì yìí ìgbà míì ẹ̀yìn ní ti dúró tí wọ́n ti bẹ́ẹ̀ tì wọ́n gbọ̀ngbọ̀n tẹ̀gbẹ́ tó bá wà ní ẹ̀yìn ó lè tì yẹn láti dojú bolẹ̀ tó bá wọn wájú yẹn yóò dì yẹn kó lọ. wọ́n àni ẹ̀yìnmá ni yìí máa tún dún lọ́wọ́ tó wọn ti ẹ̀ ní àlọ́ túnbọ̀lọ́fẹ́ kọjá lọ. wọ́n à ń ṣàmà ilé yìí ètò kírọ́ọ̀sì wọn ní ẹgbẹ́ ọ̀tún ẹ ní rí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ dúpẹ́ fọlọ́ ẹni fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ní tí ṣètọ́nù wí nù bí wọ́n ti lọ sí ara ẹ̀ lọ́nà náà ni àwọn tó bá ń jẹ́ àwọn tí wọ́n lẹ́sìn ọlọ́wọ́ bá ṣe tí wọ́n fẹ́ kí òdodo kó múlẹ̀ bí ṣe wọn Muhammad bin Abdul Wahab ṣe ròyìn wọn nìyẹn gbogbo orin títún náà láti jáde bẹ́ẹ̀ tí gbédé àwọn ọmọ jẹ́ ìdàkejì rẹ̀ bẹ́ẹ̀ náà nìkan yóò mọ̀ ṣẹlẹ̀ kò sí ọ̀nà tẹ́lẹ́gbẹ̀gbà ṣéèkì ni walakin idha aqbalta ala Allah wa asghayta ila hujajihi wa bayanatihi fala takhaf wala tahzan Allahu akbar ṣéèkì ni ṣùgbọ́n bá ní sọpá ọ̀tọ́ wọ́n wá ju ọ̀tá rẹ̀ àwọn tó bá ṣe pé ìwọ ìwọ èèyàn àkọbẹ́lẹ̀tẹ̀ àìlàwọ̀ ìwọ tó fẹ́ tẹ̀sìn ọlọ́run wọ́n tó fẹ́ súnà ọlọ́run ọba tó fẹ́ súnà lẹ́rìsọ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ọwọ́ kọjú sọlọ́run òfin ti ọlọ́run ọba rẹ̀ wà àkọbẹ́lẹ̀tẹ̀ ìlà ìjẹ́jì yìí tó tẹ́tí sí àwọn àwíjàre rẹ̀ ṣe pé ẹ̀rí náà ni wọ́n ta dúró sí i o ti kọjú kọ́ lọ́wọ́ bá rẹ pé ọlọ́run ẹ̀sìn rẹ ni wọ́n fẹ́ pè wọ́n fẹ́ pè àwọn èèyàn sí. tòótọ́ pé ẹ̀rí mọ́jẹ̀mú wo tí yẹn kọjú sọ́ba tó dá ẹni níbi ẹ̀sìn. ṣẹ̀gbẹ́lú ní pẹ̀lú pé ń tẹ̀sìn ọlọ́run ọba ọ̀tẹ̀ lọ́rẹ́dẹ ọ̀tẹ̀ náà lọ́rẹ́dẹ. mo ti ẹni tó pọ́ bẹ́ẹ̀ ṣe tún náà tó pé tún náà ọ̀tẹ̀ lọ́rẹ́dẹ. ìrẹ́pẹ̀lú ìmọ̀ èmi náà lọ́nà tí wọ́n àtakò tí wọ́n àtakò kí ló ń jà takò tí wọ́n takò fún. tòtún náà lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àtúntò náà èyí ti wá ayé èyí wá ẹ̀kọ́ sí ayé kódà ìmọ̀ gan ìmọ̀ ẹ̀sìn gan ni tó bá ń pè lè kọ́ ìmọ̀ ẹ̀sìn fún tó ọbẹ̀ máa bá àwọn òmùgbò èèyàn àwọn tó ní kí wọ́n mọ̀ ọbẹ̀ máa fi gbè wọ́n níyàn òyòjẹ́rì bí i alìlẹ̀mọ̀ oyè wọ́n fi takò àwọn àfà láwọn tó gbá wájú wọn lọ́wọ́ máa takò alẹ́bí ni ọlọ́wọ́ wa yóò kí ẹnìyẹn bọ́ọ̀nù náà ní iná lẹ́nu yóò kì yìí tó iná lẹ́nu lẹ́nu báwọn wọ̀ sí tẹ́sí ọlọ́run fífi àníyàn rẹ ní kí ọ̀tẹ̀ rẹ fi ṣe àníyàn rẹ ní kí ogun tí mo bá ń lò léwà yìí ń wà dàrú tòlá ló fẹ́ dàrú ó tó ṣe lọ́yẹ kó wí tó fẹ́ chíǹdì gbogbo àwọn nǹkan tí ó tí ó tó jẹ́ tí ó mú tó yìí kankan ló ń kó dúró lédè tòkí lọ́yẹ kan sọ fún ẹlòmíràn fẹ́ gbé ẹ̀sẹ̀ lọ́wọ́ lọ́wọ́ èébú tí wọ́n á yóò mọ̀ dákọ lágbájá yóò dákọ rẹ̀ yóò bu yóò fi ti yẹyẹ ẹni àwọn ah, ọmọ ilé gbàgbà yẹn ọmọ ilé kìlíkà yẹn ha ah, wàlá ìwé sàgbà kò kòlí dáfẹ́ o ha ah, ìyá òye dá o ha kìlíkà ní bàtà o tún náà a a tẹ́lá kò abáàlọ́ abáàbọ̀ bẹ̀ dà ó dáná kì í lọ títì kì í lọ títì ìlú wa bú ju ní tí wàá fẹ̀rẹ̀ sí ẹjọ́ mi dàrú kìí àná tánàbí yẹn nìyẹn tí wọ iná ọlọ́run ibi tí n tó fi ké wùnú tí n tó fi lọ́sẹ̀ mọ̀tẹ̀ sí ọlọ́run ọbẹ̀ máa fà àwọn èèyàn sí ẹ̀yẹ ọbẹ̀ máa fún àwọn èèyàn kéré ọbẹ̀ máa fi àwọn èèyàn wọ́n máa gọ̀ wọ́n sí lóbi lòun iṣẹ́ ìsìn ọlọ́run lóbi lòun kò tòlú tó náà à ẹni yẹn kò ní àbára kò kọjú tọ́lọ́ ọba rẹ̀ kọjú ń fẹ́ di ẹni ẹni ńlá ọlọ́run fẹ́ di ẹni tọ́lọ́ wọn ní gbogbo ọgbà ẹ̀sìn náà ni ọmọ ọjọ́ lójú ní gbogbo ọgbà ọmọ wà lérí ẹ̀sìn ọlọ́run ni yóò mú tó náfìlà rẹ̀ yóò mú tó rẹ̀ yóò mú tó àwẹ̀ rẹ̀ tó àwẹ̀ tó jẹ́ àwọn àwẹ̀ náfìl ẹ̀ mọ̀ rí ẹ̀ rí farabalẹ̀ lára rẹ̀ tí farabalẹ̀ gan ara súnà náà nìkan náà sọ́nà wò tó ọkùnrin sí pé èèyàn ń ṣe yẹ̀yẹ́ ń fi àwàdà ń ṣe yẹ̀yẹ́ ń fi hàn yẹpẹrẹ yẹ káàkiri òun yàrá ìlójú tì lè polójú nínú súnà náà ní sọ̀gbọ́ àwọn ọ̀yọ́ sẹ́lẹ̀ tó ṣéèkì tó bá ti kọ́ tó lọ́wọ́ tó sì jẹ́ títí àwọn ẹ̀rí àwọn àlàyé tó lọ́wọ́ bá ṣe nínú Al-Qur'an wala takhaf wala tahzan má banújẹ́ má bẹ̀rù mọ́ kò sí bẹ̀rù mọ́ kò sí banújẹ́ mọ́ inna kayda ash-shaytani kana da'ifa lọ́nà gbogbo ètè tí èṣù tẹ́ni gbé èṣù lọ́wọ́ ètè wọ́n lẹ àmọ́ tí ó ti kéde yẹn lẹ òun náà ní pé kẹ́ni yẹn gan bóun náà ṣe kéde kó dúró pẹ̀lú ọba tó dáa. tùwẹ́ ni pé imam muhammed bin abdullahi alayhi wa rahmatulah ọ̀rọ̀ ńláńlá náà ni wọ́n sọ pé tí ọba ti rí òdodo tó ti jòkó ti di òdodo náà tó jòkó ti wọ́n ń fúlára àwọn nǹkan tí ó máa rí àti ọ̀nà tí ó gbé ìgbà tí ó jẹ́ àbáyọ fún un. شيخنا ولا عامي من الموحدين شنو بعد متعدل هاي ولا عامي ولا عامي من الموحدين يجلب الأمر يغلب ألفا يغلب ألفا من العلماء أو لا المشركين كما قال تعالى وإن جندنا لم يغلبون فجود الله هو الغالبون بالحجة والقتال كما أنهم الوالدون بالسر والخلال وإنما الخوف على الواحد الذي يملك الطريق وليس معه السلاح فقد من الله علينا بكتابه الذي جعله تبيانا لكل شيء وهدى وبشرى للمسلمين. الله أكبر. شيخ محمد بن عبد الوهاب عليه رحمه الله ولولا عالي wọ́n ní ẹni tí kò mọ̀ kankan inú kí ọ wà nínú tí iye tàwọ̀hídì iye àmọ́ kò mọ̀ kí ó tàwọ̀hídì sì yé ni pé ó súnmọ́ àwọn gbogbo ní ilé ní ẹbọ rẹ̀ ó ti jáde gbogbo ní ọdún ó kí bóyá ní ṣe ọwọ́ ni mẹ́rin ló wà ṣèdè tó sì mọ ọlọ́wọ́ ọba rẹ̀ tó jẹ́ oníta òṣèlú ojú oṣù náà tábà ń sọ pé mo wà ṣèdè ojú oṣù náà títà òṣèlú yé ṣéèkì ni yẹ́gẹ́lẹ́ bọ̀ ẹ̀lfáàrún nínú olùlẹ̀mẹ́ ìlú òun nìkan yóò wọ ìlú wọn wọ́n yọ ọ̀rọ̀ tí sèkì sọ yìí bójú nínú ọ̀rọ̀ tí sèkì sọ yìí bójú nínú yẹn ó túnà tó bá kéré ọ̀ tó mọ̀ nǹkan tí ń ṣe wọ́n wọ́n ìsàlà yóò mọ̀ sọ̀rọ̀ jáde lẹ́nu di kéwú láti bí ogún ọdún yóò ní nǹkan orí eléyìí ah níbo lẹ ti ń mọ ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ẹ eh, kọ́ra ẹ̀ gbọ́ ẹ̀mí gan lè máa jánu jẹ ẹnìkan ó bẹ̀rẹ̀ súnà kò ju bí six months lọ ọwọ́ wá sí lọ nígbà wọn ọwọ́ ló wá padà sí èkó nígbà tó padà sí èkó àfa ìmọ̀mọ́ àdúgbò àwọn gbogbo àwọn tí wọ́n ń ṣe níbi ìrún àbí àwọn kan mìíràn wọ́n máa lọ lé bá pé ah tí ló dídẹ̀ ń ṣe báyìí fún ní kí ò rí bẹ́ẹ̀ umdatu ahkam umdatu ahkam náà ló yẹ ẹwọ léyìí ẹwọ léyìí ó tó bá ti lọ tó bá tó wọn bá lọ sí kíni kan tó wà bá wọn tilẹ̀ wúlé náà bàtú yà wọn ní òun ti àdìsí yàn mí jẹ ni àdìsí lórí yàn mí jẹ tó wà wọ à ẹni tó gbà kékeré làwọn ti mọ̀ pé ẹ ti dà fà òun wà kékeré làwọn ti mọ̀ pé ẹ ti dà fà tó wà lọ́wọ́ ìbò ìṣeré nìyẹn ṣẹ́ẹ́rí gbàdémi náà ti ń ti ń ṣe bídẹ́ à ṣẹ̀fà lọ́lẹ́ kéwú amútókéwú níwọ̀n bá wọ́n lọ sí fún yàrá àmọ́ fíkíwù àkídà bàbá èèyàn ló ń bẹ́ bàjẹ́bàjẹ́ ṣé nígbà tó máa ní kí wọ́n gbọ́ súnmọ̀ yìí lókè wọ́n ń kọ́ àwọn ọmọ awọ́lé ti dà yìí wọ́n kọ́ wọn ní fíkì ọwọ́ débi ìjọ àwọn ìdí tó sà lọ́wọ́ ìdí tó sà wàhálà ìbọn kan rántí ní pé láàrín ìlànà ìgbà tí ìgbà orí láyé pé tí èsì jí pé èsì jí kò ti dàbà nǹkan tí lè tù ọ́ lè tù dáa mo á mọ fún ẹ̀yìn wà ní àwọn lè fi dáa lè fi mọ ní jẹ́ tó àwọn lẹ̀ ìwúta bó ṣe rí nu so ẹni tó ń jẹ́ àlàámi ẹni tí ó mọ̀ nǹkan kan mínà mú wa ṣèdín àmójó ń tún náà ó ní àkídà yé tàwídì yé ó ní tàwíìdì ń gbọ́ pẹ̀lú lẹ́kṣọ̀ ni ń gbọ́ túrú ọ́díò ni ń lọ sí àlàpọ́tíkà kiri ni tó kìí tó ké wó tó pé ọkọ̀ ẹlòmí ọlọ́run á ẹlòmí débi kìí tó ké wà múníwé ni ọ̀la ẹ̀kú sí tó lé sọ yóò hadis kìíní ka hadis àbújá àbúrí jáde níka a tó débi ti ṣe kọ́hún ìjọ tí ọba ló bá ibi tí wọn kó tiẹ̀ ti fún yín nù fún àwọn ọgbà àìmọ́lọ́wọ́ àdóní kéwù ní òkéwù àwọn àtúwé kéwù nù tẹ́lẹ̀ bá wọlé àmì àtúwé kéwù mínà tó mọ̀ wà yóò borí àwọn afẹ́ ẹlẹ́bọ yẹn tó afẹ́ ẹlẹ́bọ lẹ́nu káwọn kan bínú bẹ̀ pé wọ́n ní kí wọ́n pa aláfẹ́ ẹlẹ́bọ mọ́ tí a bá a tètè wọn kó aláfẹ́ ẹlẹ́bọ a bá fúlà mọ́ gbọ́dọ̀ lọ mufti náà wọ́n ní a bá a ẹni wọn kó aláfẹ́ ẹlẹ́bọ a bá tó pé ń ṣe wáàdí a mọ̀lọ́bọ̀ yà kò yọ ọmọ ẹlẹ́bọ tó ń pè àwọn kọ̀mọ́tò ẹlẹ́bọ tó ń pè wọ́n. tó ẹ máa ń sọ káàyàn máa sògùn abẹ́ ìlú kẹ́mọ̀ dé ojú màálù ẹni kẹ́mọ̀ lọ́wọ́ àbí inú ojú màálù ní kùránì nìyí wà ẹ ẹ̀yìn nínú kùránì wà tó ní ọpẹ́ máa gùn pọ́pọ́pọ́pọ́ lábá àá abẹ́lẹ̀ bọ ni abẹ́lẹ̀ bọ ni àbá ti ń sín gbẹ́rẹ́ abẹ́lẹ̀ bọ ni abẹ́lẹ̀ bọ ni àbá ti ń wẹsẹ̀ dúdú ọtí ògùn abẹ́lẹ̀ bọ làbá wọn àbọ̀wọ́n náà ń kó àwọn èèyàn abẹ́lẹ̀ bọ ni tó irú àwọn àbá yìí tẹ bá rí ẹnìkan tó ń wájú àtúwé kéwú yóò ti na ẹgbẹ̀rún ọgbọ̀n mọ́lẹ̀lẹ̀ kan náà. كلكلو فاشكتم يا رواه كما قال الله لنا وإن جندنا لهم الغالبون في عوم الغسوة إن قوموا بقوة يولون في توحيد إيه يبوري يبوري والله يبوشريني والله تالله يبوشريني فجند الله هم الغالبون ونعطب أنت يوم الغالبون أو يبوريهم بالحجة wọ́n lẹ́rìí wọ́n lè zan wọ́n tún ní àwọn tó ti gbé kalẹ̀ fáwọn èèyàn kàmá annahum al-ghalibun bis-sayfi was-sinan tó ẹ pé níbi tí ọ̀ náà ní sọ pé tó bá dìjà ẹ̀ ogun ẹ̀sìn bọ́lá ń ṣe láwọn ni wọ́n máa borí pẹ̀lú ọkọ̀ àti idà bẹ́ẹ̀ náà ni tó wá ní kó fẹ́ pàdé ẹni tí kò ní tàwọn ṣèdì wọ́n borí rẹ̀ pẹ̀lú àwọn àti àwíjàre wọn. ẹ̀yẹ́ ò rí ọkùn onítùnà máa ń balẹ̀ wọ́n pàdé oníbídíà wàláhì tàláhì èmi náà máa ń kíyèsí gbàdé mi náà ní ń ṣe tó ẹni tí wọ́n máa ń bá mi ọkàn tí ó balẹ̀ pẹ̀lú ọkàn wọ́n ti kó kó ọ̀nà wọ́n ní àní oṣù ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ alẹ́ rí mi béèrè tó ọkàn ò lè balẹ̀ torí tó ń ṣe kò sí fọkàn balẹ̀ ń bẹ̀ kọ́lọ́ tó lọ sọ pé tó bá rí mi kọ̀ǹfíìsì o ń tẹ̀lé ọ tó bá rí mi kọ̀ǹfíìsì ń tẹ̀lé ọ pé tó sọ yóò ló bá rí tẹ̀lé ọ mí náà wọn sọ pé báwọn ṣí àgbà tábìlì àti wọn náà máa ń lọ́mọ pé tó bá rí òdu lọ́wọ́ ntúwà nù alukur'an nù ntúwà nù hadith náà ló gbé jáde fáwọn èèyàn wà iná mẹlẹkọọ ẹ bẹ wá gbọ o wọn ni wà iná mẹlẹkọọ fún alẹlẹmọ wá ṣèd wọn ni ìbẹ̀rù tí máa ń bẹ fún ẹni tó ń jẹ́ mọ̀ wá ṣèd ẹni pé alùsùnà ẹrù tí ìrìn ọ̀nà yẹn wà lẹ́yìn sàmà ẹ̀wù ìlà ṣùn ọ̀wá ní nǹkan jà ò ní ẹ̀rí ò lẹ́rí wọ́n ń bí owó kílẹ̀ rí ní pọ́ọ̀bù rẹ wọ́n tó gbẹ́dá kẹ́kẹ́ kalẹ̀ jọ là kẹ́kẹ́ kalẹ̀ jọ kọ́ o ó mú ẹ̀rí wa ni ìpínlẹ̀ kọ́ọ̀bù ṣàpẹ́ ẹ̀wọ̀ eléré àfa wọn ó ẹni wọn ó ní ẹ̀mú ẹ̀rí kan wá nípa nìkọ́ọ̀bù ọgbọ́rí ni wàláì ọgbọ́rí pẹ̀lú wà fún ni àbí glove tẹ́wọ́n mi sọ́wọ́ yẹ bólẹ́ ti rẹ́ẹ̀rí rẹ̀ ah tó pé níbi ọ̀rọ̀ hajj dà lẹ́bi sọ ti wà láì tẹ́lifíṣọ lọ́mọ́ṣọ́rí máa anìkọ́ọ̀bà wọlé ló kò fàáfẹ́ ẹ̀wọ̀ anábìlẹ̀ obìnrin tí máa ń ṣe hajj lọ́wọ́ kọ́mọ rẹ̀ ó sì máa ṣe kíni kó máa lo búlọ́ọ̀kù méjèèjì ó lè pé tí o bá fẹ́ lásìkò hajj yóò lo kíni yóò lo búlọ́ọ̀kù yóò lé o ìbòjú rẹ̀ tó kò gbọ́ rí kò ẹ̀jẹ̀ yẹn kiri kan bẹ̀rẹ̀ tó akóbìnrin bá lọ sí hajj tó kó sì lọ lè kọ́ kò yóò lọ lè kọ́ ọ̀bù rẹ̀ lọ àmọ́ tó bá yẹ kó bá débẹ̀ tó bá rí pé kò sẹ́ni kankan nígbà tó fẹ́ ṣiṣẹ́ fẹ́ ni ọbẹ̀ wà ní ọ̀rọ̀fà ni ọbẹ̀ so kò sẹ́ni kankan bẹ́ẹ̀ ní àsìkò yẹn kó ṣí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sókè náà ni Aisha ọdún ọmọ àlẹ́ ó ní táwọn bá ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ ó ní ìdá ṣàbọ̀wọ́nà àjìnàbí tí àwọn èèyàn tó bá ti súnmọ́ wa àwọn tó jẹ́ àjòjì tó ti súnmọ́ wa ó ní sájà láti ẹ̀ṣẹ̀dáná jìlbábà àwọn fàjìlbábà wọn wálẹ̀ wọn lè kọ́ bójú oníwà ẹnjà na tó bá ti kọ́ ti ta kété sí wa ẹni kàṣọ̀fù náà hà àwọn òfin so omi pé tí àjòjì bá wà ń bẹ̀ kó tẹ̀lé kọ́ bùn wálẹ̀ táyì ìjọba ti tún bẹ̀ mọ́ kó ṣe kíni tí àjòjì bá wà ń bẹ̀ kó fi ọwọ́ bọnú ọwọ́ bọnú ìjáàbù rẹ̀ táyì ìjọba ti tún bẹ̀ mọ́ kọ́ yọ so ìtumọ̀ rẹ̀ nù ẹni yìí ló wọ̀ gbọ́ rí ẹ ẹmọ ẹ̀rí kan yóò sọ pé ní kọ́ọ̀mù pọ̀nyàn báyìí ìdájú gbọ́ tó ẹni tó bá ń tún náà kí ni ọwọ́ wa òun ní ẹ̀ẹ́dẹ̀ wọn èé lọ́bẹ̀ ni ojú wọn èé lọ́bẹ̀ wọn èé karú síra rẹ̀ wọn èé karú ẹ̀ nam ṣékiri ni ń wọn lẹ́rù náà lẹ́nu tí ó àmọ́ kò wá ní irinṣẹ́ lọ́wọ́ tẹ́lifí yọ jẹ́ tẹ́lifí wọn fi tẹ̀sí ni n tó ṣe àwọn tẹ̀bílíkì nù tẹ̀bílíkì tẹ́ rìn náà mọ wọn ò ní irinṣẹ́ wọn ò ní irinṣẹ́ gbogbo ọgbọ́n ló wọ́n lórí àyè yìí lọ́dọ̀ wọn yà rẹ̀ o tó owó tó tá ti yẹ tó dá lórí adá tó wọ́n lò lẹ́ta wọn mí tó àwọn gbóngbẹ́ báyìí náà ẹ̀yẹ náà wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ gbàtọ́ bá tó gbowó àtúnlọ́wọ́ alẹ́ kọ́ máa lé rí bẹ́ẹ̀ ọ̀yá ẹ̀wọ̀n afọkọ kalẹ̀ tó fúnra fáwọn ẹ̀ bá gbádùn wá sí wọn tura àwọn kan bẹ àwọn méjì kan bẹ láàrin ọdún kó àti wọn ní agbára láàrin wọn gbádùn wá sí wọn àwọn bá ikú wọn bá ti parí ọkọ̀ náà ẹ̀wọ̀n afọkọ kalẹ̀ wọn ẹ̀ ẹ̀ ẹ̀ ìlú ọ̀hún ọ̀hún ọ̀dẹ̀mẹ́ta kalẹ̀ lè rẹ̀ kó o bí lé kalẹ̀ wọ́n sọ di yẹ̀yẹ́ nù so pàtó pé kò sí irinṣẹ́ irinṣẹ́ kọ́lá gbogbo wáyé gan wọn bá rí mú sáfẹ́ bá ní irinṣẹ́ lọ́wọ́ ni sáfẹ́ bá jó ní kéwú àbẹ̀wọ̀n tó kẹ́ ọ̀pàdé mi wọ́n rẹ̀ ẹ̀gẹ́ àgbéyọrí àtọ̀là wọn ni kẹ́lẹ́fù hálùkù wọn ni kílẹ̀ wí àwọn òbí ṣe álìmù kẹ́lẹ́fù hálùkù tó ní ẹ̀wọ̀n tó ṣe álìmù lélẹ́rí tí wọ́n pẹ̀ àwọn tẹ̀fílẹ́gì ò ní kàn ṣe àmọ́ tún náà yá kí ó kọ́ bẹ́ẹ̀ lẹ̀ náà wàlá yóò ti mọ̀ pàdé wọn báyìí mo ní àá àwọn eléyìí wọn jiná wọ́n tú lárúbá lẹ̀ wọ́n náà túlẹ̀ ẹjọ́ túlẹ̀ síra yín ni tó àwọn àmì tó wà fi ṣíọ́ léde ní ẹ̀rí ẹ̀rí wà fi tìyàn ní èdè náà fẹ́ àá ní ìwé ìwé ilé báyìí ìwé ìwé wọn ẹ̀ tó ń kíra báyìí wà fún yín gan ẹ̀ kà yín ẹ̀ tó ń mílíọ̀nù wà fúnra yín ẹ̀ kà yín fúnra wọn kọ tó tẹ́lẹ̀ katira kò ti dáa tó ọlọ́run kò ṣáà sánú wa gbogbo adáfẹ́ gbìyànjú ìlànà sílẹ̀ Nabi sallallahu alaihi wasallam kámútó ẹ̀kọ́ ẹ̀sìn kámútó kéwú kámútó ìlànà yìí dáadáa kókílẹ̀ tó wa kó wọ́n jẹ́ pé agídí wàláì kò sí nínú ẹnu manhaj sunna yìí tí ò ní àlàyé tó kílẹ̀ jù amúgbà tí ò wáyé ọ tí ò wáyé yàn sọ àlàyé tó kílẹ̀ jù kò sí nǹkan yẹn nítorí mọ̀ pé ìlànà súnà yìí ìlànà ni kò sí ìlànà ní zúbí àwọn kan bẹ́ẹ̀ tó pé tọ́ wá há débi kan báyìí tọ́ bá ní mẹ́rin ẹ̀ wá ọmọ ẹ̀gbọ́n ni nítorí mo ti ṣe rí níjọ́ kan ní àbá kan kárí mọ́lé lóní ẹ̀ àǹfààní tẹ̀ mọ́ tẹ̀mọ́lẹ̀ ti rẹ́rìí ẹ̀ mo ní wàlá tó ń kiri dìkìrà àǹfààní náà lè sọ̀rọ̀ ìtọ́ lè àbíyá yìí ẹ̀rí ẹ̀rí ní ìgbésọ̀ ẹ̀rí mo ní mọ́lá kàbára ló wí bẹ́ẹ̀ ah. alẹ́rì ọ̀dọ̀ anábì ọlẹ́yìn gẹ̀ẹ́ta yìí gan ẹgbẹ́ kọrin ni lẹ́yìn náà lè kọrin ẹgbẹ́ lè kọrin tó dájú yóò lọ alẹ́rì mo ní kí ní ń jẹ́rì ó ní ọ̀kẹ́ irun tẹ̀ mọ́ ń kí irun tẹ̀ mọ́ ń kí kílẹ̀ rí gbogbo lẹ́ ti rí mo ní mẹ́nu kùránì àbí iná tọ̀lá àtàkánà àkánà alẹ́lẹ́ mú nínú ẹ̀fẹ̀ sábà mọ̀ òkúta wọn ni fi ń jẹ́rì nù. bó ṣe rí nìyẹn ẹ ha pákípákí ẹ wọ àti ẹwọjọ kan wọn pe ẹnìkan ní orí rédíò ni ọmọ ilé owó ìdí náà ni ìdáni àná wọn wá ń sọ pé wíìdì àwọn yìí kìtàbù àti súnmù làwọn ti gbé dúró wàláhì so ìjọ mo ìjọ ọkàn já ẹ mo ti ju nọ́mbà lẹ báyìí mo ti já ẹ mo wá yorùbá rojú lọ nọ́mbà mi ti wọlé a ah! ìwọlé kan fẹyàn dé rédíò nígbà wọn rí àtìgbà àwọn ìdíwọlé mi mọ láti gbà wọn wà láyà bó ti wọlé báyìí mo kàn wọlé lé gángan láti bo oníkìlì orúkọ yín mo ní àbùbàtà láti bo mo ní láti yorùbá road mo wà láti yorùbá road oníkìlì bẹ́ẹ̀ rẹ̀ yín mo ní ẹni tí ẹgbẹ́ wá nìfín ó ní gbogbo nǹkan Tìjàníyà láti inú Kùránì àti Súnà ni mùsùlùmí náà ni olùbẹ̀ náà ni múlẹ̀ dáfà tó ń kú tẹ́mọ̀ tẹ́yẹ níbo ló wà ní Al-Kùránì àti inú Súnà ó ní ọ̀rọ̀ àtọ́wọ́n fún ní ọ̀rọ̀ àtọ́wọ́n fún táwọn ń tẹ́ pẹ̀lú ògbọ́lọ́run bóyá tó bá di ní ọjọ́ mẹ́jọ Kùránì ọ̀rọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀dàpọ̀ ẹ̀yẹ́jú rẹ̀ kẹ́ tó lọ ní ìsìnfà ẹ̀yẹ́jú rẹ̀ ó dìgbà ẹ̀ kò rí ìbéèrè dáhùn ẹyin ẹni tó bá tó bẹ̀ kọ́ dáhùn rẹ̀ dìsínà kẹyìn tó bá tó bẹ̀ kọ́ dáhùn rẹ̀ mú àyà kùránì wa tó lọ́tọ́ ní ẹmọ tẹ́ àtọ̀nkú mú àdìsá mẹ́gbàá tó ní ẹmọ tẹ́ kẹwọn tí kẹwọn pariwo lérí lé àtọ̀nkú lérí kò sí tó wà lọ́ọ̀yìn bó ṣe rí nìyẹn bí lànà yẹn ṣe rí nù lànà tún náà ló mọ̀ ní pé ó kọ ẹ ibi tó tó bá ti rẹ́rì wọ́n fẹ́ padà fún mẹ́rin kò sẹ́ni yà ìsìn sí mọ́ kò sẹ́ni mẹ́ ìlú mọ́ tẹ̀kútà kébẹ̀ náà ní kújú ni pé ṣe awẹ́rí àrí ayọ̀ yìí kò bẹ́ẹ̀ atúwẹ́rí àtórí atúyọ̀ yìí kò bẹ́ẹ̀ atúwẹ́rí àtórí ayọ̀ yìí lọ́kò bẹ́ẹ̀ wàláì jẹ́ pọ̀kíní jẹ́ pọ̀kíní tẹ́kọ̀ súnà tẹ́kọ̀ súnà súnà ni ó tẹ́kù tó ọ̀pọ̀lọpọ̀ ṣàtàn fún ó ṣe àlékún ìmọ̀lẹ́ rẹ̀ fún tọ́lọ̀ ń ṣe fún wa ọ̀rẹ́ ìta rẹ̀ òun ni pé ó fún wa ní al-Qur'an alladhi ja'alahu tibyanan li kulli shay ó fi sàlàyé gbogbo nǹkan fún wa wa hudan Qur'an yìí jẹ́ ìmọ̀nà wa rahmatan ó jẹ́ ìkẹ́ wa bushra ó jẹ́ ìdùnnú lil muslimin ìgbìmọ̀ tó bá ń jẹ́ mùsùlùmí. شقني ولا يعطي صائب باطل بحجة إلا وفي القرآن ما ينقضها ويبين بطلانها شيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله ونقول طبعا لنا باجي توننا بديا كان عدادا ليه تكي سلة النبي صلى الله عليه وسلم قلني ولا يأتي صائب باطل بحجته kò ní mú ẹ̀rí kan wá yẹni pé ìrújú nù ó lè lọ bí wípé nǹkan kan tí ìsinsin nǹkan báyìí lélẹ̀ yìí ilẹ̀ wa fi Qur'an máa ń kódò ha tó bá wọn Qur'an yóò lè tọ́ta kù Qur'an gẹ́rẹ́ ọ̀ta kù ربك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الله نشهد بقوا وتكبر الله wọn lè gbé wọn lè mú wa ọ̀láyà tí wọn kàbí mẹ́tọ̀lẹ̀ wọn lè láwọn fẹ́ mú irú ohun tí wọ́n mú wa lápèjú ẹ̀ káláwọn fẹ́ mú wa tí àwọn fẹ́ mẹ́rin kan wa àwọn fẹ́ lọ ẹ̀rí kan lọ́rùn ilé ajé náà kẹ́bẹ̀rẹ̀ hàkì ọlọ́run ní àwọn náà á ti fún ẹ lódodo òdodo àwọn náà wọ́n fún wa nàbí wà á sẹ̀nẹ̀tà fíọ̀rọ̀ àlàyé tó dára jù á ti ti fún wa náà fún wa nàbí yẹn pé ànábì àwọn ọmọ mọ́tò sàlàyé yẹn tí ó da tí ẹ bá gbéró lọ́wọ́ kùrán ló ti tó àtìrẹ rẹ̀ kùrán ló tó àtìrẹ rẹ̀ tó abẹ́rẹ́ wọn lọ àìsàn àjẹlẹ̀ kọmọṣọ àfihàn tẹ wá rẹlẹ̀ lórí òdodo tó lọ́wọ́ bá ní kó kílẹ̀ tó wà yìí jẹ́ ká kó fẹ́fẹ́ wá rẹ̀ lórí rẹ̀ gbogbo àwọn tí wọ́n rin ọ̀nà míì náà tí kò dá tí kò bá wọn lọ́wọ́ ṣàbáwá fi àwọn náà mẹ́rẹ̀ jẹ́ kí òdodo yẹn ti kó gbé wọn ti kó clear sí wọn tó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀ mọ́jẹ̀ ń tàn wá wàláyé ẹ̀sán náà lẹ́lòmíì bẹ́ẹ̀ ṣe èrìgbà tí ẹ bá ń wá látìlẹ̀ yìí tó lọ kánò tó wá látàlẹ́kùtà tó wá lọ́rin tó wà láàyè bí mẹ́tẹ́ pé ẹ̀sìn ọlọ́run ló fún pé mo lóde yìí a alòfin lọ mẹ tèmi lẹsẹ lọ lọ kíngà wọn lọ kánú kẹ àrè àrè àgbàládá ní kankankan tó ẹgbàlá rí káà kẹrin tó bá lẹsẹ Ọlọ́run bá sè ọlá yóò padà yìí ẹgbẹ kí ni kẹfẹ táwọn kan gbà wọn táwọn múra kankankan. بقولك يا وهاب يا عظيم المنه وفقنا يا تواب لاتباع السنة ايوه والله باجي بقى مراتبة الدين بيوم كاي níbi sáwìdí wa máa ní agbá torí àmọ́ ọ̀sọ̀kọ́ lọ́wọ́ torí àti kéwù àmọ̀túnmọ̀ táà ń wí àmọ̀túnmọ̀ táà ń sọ ìgbé táà ń sọ ni kọ́lìkì ya wàhábù ya azimal minna ọlọ́run tó yẹ pé ọrẹ ta rẹ sókítọ̀ lọ tẹ̀rù rẹ ẹ wo àwọn ìròyìn tó dáa wọ́n fíkínà tí wọ́n ti kò ń gẹ́ ya tawwab wọ́n bá tọ́ ọmọ nígbà tuntun báyà létí báyà sunna ya máa tẹ̀lé sunna ẹ wò gan ṣẹ́ni pé ọ̀tẹ́ dẹ́sí pé àwọn èèyàn wọ́n nídìí wọ́n mí ìfọ̀nàfẹ́sẹ̀ bẹ̀ ọlọ́run ẹni tó wá fẹ́ tẹ̀sí ọlọ́run yẹn náà yóò padà clear sí padà clear sí pé ah kíní yìí kìí ṣe èsì kò ṣe ọ̀nà gidi ìwà tó lọ́wọ́ fún ṣáà sọ̀rọ̀ rẹ̀ fún wa tó bá ṣáà nìkan lọ́wọ́ rẹ̀ sóyè aṣáà nìkan lọ́wọ́ rẹ̀ Assalamu alaikum. Ẹni ọjọ́ tí wọ́n bá ìtúbà lọ́wọ́, ìtúbà tí ẹ̀ ń sọ̀rọ̀ kó wá sálámà sí rẹ̀ àbí ẹ̀ má dáná. na tí wọ́n ṣe pípa lọ́wọ́ ẹni tó máa ń sálámà sí rẹ̀ kẹwàá lè yẹn lò. bí àgbàtà bá kírun tán èyí wà sọ fún pé torí kútùbà tí wọ́n ṣe lọ́ọ́lẹ̀ kan pé kọjá pé ọmọ pé ọmọ kíyàn èyí sọ̀rọ̀ síyàn kò èyí kíyàn láti àmọ́ ẹni tó ń ṣe kútùbà lè báyọ̀ sọ̀rọ̀ ìmáàmù ó lè báyọ̀ sọ̀rọ̀ bákan náà ìyẹn lè bá ẹni tí ń ṣe kútùbà sọ̀rọ̀ tó ti lè bá àwọn tó ń ṣe kútùbà lọ́wọ́ ìyẹn lè sọ pé ìyẹn lè bá sọ̀rọ̀ lẹ́ni tí ń gbọ̀ gbogbo ni ẹ̀dàkùn ayàwó ẹ̀dàkùn ẹ̀ tó kà gbogbo bẹ́ẹ̀ wọ́n ní ayàwó iṣẹ́ tó kí ni mo sọ fún ọ ní jóni lórí fútbà gbogbo lórí àmọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ kí ẹ máa bára yín sọ̀rọ̀ ọba mu ọmọ ọ̀hẹ́. Àìlẹ́rọ̀ láyé ẹni dáhùn, ẹni dáhùn, irun ò sí bẹ̀rẹ̀ tó tí ní táìmì ìjọba àbí òkè bí ẹ̀rù gbọ́ kúrò àìlọ́ àfihàn wọn sálámà sí yẹn náà lọ́wọ́ sálámà sí yẹn kí wọ́n ló ti máa dáhùn sálámà ní ìgbà náà tó tó kí ẹ̀rọ àti ìṣẹ́ àti ìgbà ọ̀nà tí ìṣẹ́ àti ìgbà ọkọ̀ tó bá wọn yẹn máa sọ̀rọ̀ ọmọ wọn ẹ̀ Olùdarí àtàwọn àlejò ń bọ̀ sọ́kùn. Ìwọ̀n tí kò bá kí wọ́n lọ sí ẹ̀rí ìta owó ìfẹ́ ìmọ̀ tuntun bákan náà téèyàn lè máa tó tẹ̀lé àwọn akékèké àti ìgbìmọ̀ rẹ̀. náà èèyàn kírun èèyàn lọ́wọ́lẹ̀ lórí rẹ̀ lọ́kọ̀ ọmọ yẹn lórí pé a níjọ ní níbi wọ́n tọ̀ pípé àlẹ́sọ̀ bá wà sọ́dọ̀ a máa ka ọwọ́ mẹ́yà tí bá ń kí ọ̀rọ̀ ìbò ṣe wà nìyẹn ọ̀dà kí ọ̀rọ̀ ọ̀dà wọlé kí ọ̀rọ̀ pàtàkì jùlọ ẹni tí ẹ bá ti mà wípé ojú rí àlàyé lórí ọ̀rọ̀ yìí gbàgbọ́ balẹ̀ ìmọ̀ràn kí ọwọ́ tí ó lẹ́yìn rẹ̀ òtúrẹ́ nìyẹn kí òun fẹ́ lọ́rùn tí wọ́n mọ àìlẹ̀ ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ṣó dáa kí ọmọ ṣépèlé ẹni tó jẹ́ fífì rí ẹni tó jẹ́ tí kò ṣe tọ́lọ́wọ́n tó ń bẹ láyé kí wọ́n lọ ṣépèlé fún tó wọ́n ṣe pẹ̀lẹ́ wọ́n ṣe pẹ̀lẹ́ tó àti tó wáyé pé ọjà tó ń gbógun ti ẹ̀sìn ní ogun tí kìí ṣe ogun díẹ̀ tó bóyá kó ṣe á di pé ó dé sí pé ẹ̀ǹkà fòlóòtù lè fòlóòtù bóyá tí wọ́n gbọ́ ti bush máa ti ń gbà kan bush ń ṣe tí ó ní kọ́ lọ destroy eh, Iraq ní nǹkan kan ah pé àwọn ará iraq yẹn àwọn abẹ́rẹ́ tí ó papọ̀ ló fi kọ́lọ̀ kọ́lọ̀ àwọn ẹlẹ́dẹ̀ àbúrò rẹ̀ lọ kó fi àdáyé lọ kó dọ̀rọ̀ rẹ̀ kó fi hàn wọ́n tó rẹ̀ lè ṣerú yẹn tó bá dé stéèjì bẹ́ẹ̀. sàmọ́tìlá ilé ẹ̀sìn ìgbésẹ̀ ti kébé yẹn ń lówó ti ẹ̀sìn ọlọ́wọ́ bá níbi kan àwọn máa ṣépèlè tó ìdá pé wọn ṣépèlè yẹn wọ́n mọ̀ wáyé náà. Thank you.

so mo ní báyìí rò mí lọ́wọ́ rẹ̀ mo ti wá báyìí rò mí mo ti sọ fún nǹkan mo ti kọ́ nǹkan mi sí inú rẹ̀ tí mo kí bọ́nú inú ilé báyìí rò ìgbà ajé kí n wó kàn ó ní ẹ̀ à wà láì ìyìn mọ́ ti jẹ́ ẹ̀ mọ́ ti jẹ́ kí ni ìwé kò lọ sí adápò rẹ̀ àwọn sọ̀rọ̀ tó bá ti mú ni o wà láì mọ́ ti à ah, ah. tẹ́lẹ̀ tí mo rí tí àbáyọ̀ mi ò rè ó ní mo mi sí yìí. Ah. ṣẹgbẹ́ àwọn ìṣẹ̀bá yorùbá àfẹ́tà kọ́ ó kọ́ wá tá ti kì í nípa ọ̀pọ̀ ọ̀nù lọ́kọ́ wọn fún mi pé kí wà láyà ọ̀nà ọmọdé jẹ́ ẹ jẹ́ ni wà láì tèmi ni wà láì tèmi tó irú ìbúra yẹn èyí sọ pé ọ̀bùra ọ̀rọ̀ ni ìyẹn ní báwọn tó wọ́n lọ wọ̀ ẹ́. ó lè yà sọ́wọ́n àti ọkùnrin ọ̀ká tó. So there is there any there there is there a plan to the party to the idea. Ẹgbẹ́ ta ni ṣẹlẹ̀ ọ̀rẹ́ kí ni òun fi ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ ni tó kọ́ bẹ̀rẹ̀ ni tó bẹ̀rẹ̀ ni. Tọ́wọ́ fà ní ìfọwọ́ sí ọdún burú ìwé yẹn bá fi pé òun fi òkun ẹbí òfin bìọ́. Wọ́n tọ́kùn lọ́wọ́ ẹ̀rẹ́ tẹ̀sán ẹ̀rú òbí wẹ́ẹ̀kà ọ̀ṣà ọlọ́ni ẹbẹ̀rún ọlọ́run wa tí kò lè lọ bí ń bẹ̀rẹ̀ ayé bákan náà ẹ̀sìn ìbẹ̀rù àti wọn arham àti arham tẹ̀wọ̀ bí ń bẹ̀rẹ̀ ayé ìyẹn ni pé mọ̀lẹ́bí tẹ̀ ń bẹ̀rẹ̀ ayé tẹ̀sí ní ìlú abẹ́fẹ́ ìgbé ẹbẹ̀rún ọlọ́run ẹbẹ̀rún okùnkùn ẹbí ẹ̀mẹ́tìkọjá màmá ètò kílẹ̀ jù náà ni pé kí n fi ọlọ́run bá bẹ̀rẹ̀ ẹni kí n fi ń fi ń bá pa ẹ̀ ọlọ́run náà tó ọlọ́run tó lẹ́sẹ̀ ọ̀gbọ̀n fi bẹ̀rẹ̀ kí ẹ̀sìn ọ̀gbọ̀n gbọ́ tó wọ́n mọ̀ ọ̀rẹ́. Hmm?